òwífà lára. òkúra. gbẹtugbẹtu ò máa gbà. ibú ṣe eré òun náà nìkan. káyọ̀ ọmọ yìí ti tọrùn bọ́sọ̀ ọ̀lẹ́ o. ọmọ rẹ ti kò ń bi tó lápẹ̀rẹ̀ o. ọmọkùnrin tó ń tẹ̀lé òun kò dáa kó jẹ́wọ́ báyìí báyìí báyìí. irọ́ ni ọkọ ẹ̀ ṣé o mọ̀ pé yẹn lòdì sókè ẹgbẹ́ ni. 120,000. hundred and twenty thousand naira. ó ti rí àdúgbò owó báyìí. it was beautiful. mo fẹ́ kí èmi àti ẹ ká fi òpin sí relationship tó wà láàrin wa. àti pé chief ti yọ ebi ẹ wò ó dẹ̀ ń pẹ́ lómi nígboro. inú mi dùn pé padà wá ṣe tèmi. hey one million naira. one million naira. kẹ́kẹ́ tó ló bá mi sọ yìí máa sáré kí. tó bá jọ wò. àlọ́ serious. serious ẹ̀wò sáà ẹ lè yìnbọn yẹn o tẹ bá yìí ó kàn máa di omi ni o. èmi kàn fẹ́ kó tẹ́sítì ẹ̀ wò màá mọ̀ pé èmi fi yọ sí. ìbádá kó já ó kó nú ọ̀rọ̀ ọmọ náà kó má bàa tẹ̀lé ní rẹ̀. labalábá lèmi àǹtí labalábá lèmi òdòdó lẹ́yìn labalábá mi mo fẹ́ kó bà lódodo yín ṣé wàá yẹ kí n má lè fọmọ tó rẹwà bí yín tá a bá lè lẹ̀pọ̀ títí ayé gan kò léèwọ̀ tí n bá ní jẹ́ pa fúrú yín o ẹ̀ṣẹ̀ ni.